àwọn ọ̀rọ̀ kan ló tún fẹ́ mú mi sọ̀rọ̀ lálẹ́ yìí nígbà tá a gbọ́ bàbá tí ìbáwò káfí máa dákẹ́ ẹ̀kọ́ kan àgbọ̀dọ̀ máa jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn tí wọ́n hùwà tó dára àtàwọn tó ń wù tó tó dára dàkejì ní kálukú ló mara rẹ̀ torí pé ẹ̀dá tí bá ń ṣe dáadáa nínú ayé tó máa dáhùn bá ń ṣe gbèsò iṣẹ́ ọwọ́ ṣàdúrà fún ẹ̀dá tó bá lẹ̀ ṣe aburú táwọn èèyàn lẹ̀ ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà yóò padà ṣègbè fún lórí iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe tí wọ́n ní yìnyín kẹ́ni ó ṣe míì tá tábà dákẹ́ lórí ilé ọ̀tọ̀ ní táwọn èèyàn pè é bàbá yìí aṣíwájú tó tó ṣaṣíwájú téèyàn tó tẹ téèyàn gbọdọ̀ tẹ̀lé téèyàn tó tó tẹ̀lé ni hmm. kí ni di àtitúmọ̀ adúpẹ́ pé àwọn tí wọ́n mú tí wọ́n kó lọ sí Ìbàdàn lágodi láti bí oṣù bíi mẹ́rin lẹ́yìn lágodi February àbí bíẹ́lí February ni. nígbà occupying. lọ́wọ́ lọ́run ọba ńlọ táwa sọ pé iṣẹ́ ń lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn yọ̀ṣù tiẹ̀ wọ́n kó lọ sí Ìbàdàn lágodi láti bíi oṣù bíi mẹ́rin lẹ́yìn ó dàbí february tàbí yẹni february ni february march april may bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́ á ní kí wọ́n dé táwa dákẹ́ kì í ṣe bá dákẹ́ torí pé iṣẹ́ ń lọ táwa sọ pé iṣẹ́ ń lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dúgbò yóò ṣù tiẹnu ẹ̀ẹ́n ló kọ́ ẹgbẹ́ wo oríṣiríṣi là ń gbọ́ kòtà bí kòtà láì gbọ́ ìgbésẹ̀ tí bàbá gbé èyí tí ó ṣojú wa ó wà ń bẹ̀ èyí tí wọ́n rán wa náà ṣe ń bẹ̀ ó ń bẹ̀ ń bẹ̀ èyí táwọn sí mẹ́rin mẹ́rin ṣùgbọ́n àmọ̀ wípé ọmọdé yẹn ń gbìyànjú ó ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ táwọn bá wá jáde ní ìsìn náà sọ pé onítìríkà onítìríkà ní kíníkan àwọn òbí la. máa ń já bíi tiẹ̀ ṣọ̀wọ́n o ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá lọ ń lísì sí ọ̀rọ̀ àwọn ọmọ omi ìnira àwọn eléyìí akọ yín wọnú ibẹ̀ ẹ wọgbó lọ ẹ̀ ní jásánà mọ́ láì tí jésù àfidé ìjọ wo ni wọ́n sì ṣe celebration àwọn tó kó lọ wọ́n ti lọ kó wọn o àwọn tó rán àrẹ́sì wọ́n ti lọ gbà wọn ẹ má dá wọn lóhùn ṣé dúpẹ́ onítìrì tán ò mọbi tó wọlé sí tó ti ń dún bí ọ̀sán yìí bí ẹbọra nù gí ẹ mọ kẹbọra wà nù gí kó débẹ̀ kó lọ ẹbọra igi mo pè ọ́ ẹbọra inú igi mo pè ọ́ ẹbọra inú igi mo pè ọ́ ẹbọra inú igi mo pè ọ́ ti onítìrì náà ń pè bẹ́ẹ̀ dúpẹ́ ló ń dún yẹn o ẹbọra inú igi ni àwa wí tán wọn ló ti inú igi jáde inú igi yẹn náà ló máa padà sí tó bá ti wá wọnú igi dúpẹ́ o ò ní jáde mọ́ ìwọ àti igi ẹjọ́ máa ṣòfò dànù torí irọ́ bayé jẹ́ irọ́ bayé tí yín jẹ́ irọ́ tẹ pa yín kú àdúpẹ́ dúpẹ́ onítìrí gbogbo ọmọ ilẹ̀ yorùbá gbogbo àgbáyé ló máa mọrú ìṣẹ̀dá tó jẹ́ àtàwọn olórí burúkú òbútúkẹ́ tó ń tẹ̀lé ẹ̀ ṣé ẹ gbọ́ àwọn tí wọ́n kó lọ láti ìgbà ọkùpáyìn ní ìbàdàn ọpẹ́lọpẹ́ bàbá akíntóyè ló fa ọmọ wọn pé ìgbò wá ọmọ yorùbá ni wọn àlè fa wọn mọ yí ilẹ̀ kíyà máa jẹ wọn ẹni tó rán wọn ṣe gan ti àbádọ́nù wọn síbẹ̀ wọ́n ti gbàgbé wọn síbi orí burúkú náà ṣe èyí tó dá ọ̀ràn lè tó dá sílẹ̀ wọn ò tí ì ṣe adelé lókù tó fẹ́ lọ ṣe àní ṣé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó ń wò mí tó bìlíìfù nínú movement yìí àbó tí bìlíìfù tó ń wò wá ọ̀họ̀ ṣáà ti fàyè àti ayé ti pọ̀ ju tá a fi gbajúgbà táwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tí ò bá di àsìkò yìí may 29. nine tí dúpẹ́ ò bá tá a bá rí adelé after twenty nine ká tó wá rí kí ìtẹ́rìmù ẹ̀kọ́ tẹ̀lé dúpẹ́ tá a bá tún kúrò ẹ̀ ní orí social media ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí tó jọ́mọ Yorùbá tí gbogbo wa ẹ má dada mídíà nìkan o tí gbogbo wa ò bá lè sínwín pẹ̀lú Dúpẹ́ àti gbogbo mídíà tó bá kó síta tó sọ̀rọ̀ nípa Dúpẹ́ ká gbé wọn jẹ gbogbo mídíà pátápátá ká jókòó ká fún wọn lọ́rùn bẹ́ẹ̀ ni enough is enough Dúpẹ́ ti fẹ́ sọ movement yìí di yẹ̀yẹ́ di rádaràda the same movement táwọn kan lọ ṣẹ̀wọ̀n the same movement tí ẹ̀jẹ̀ ti lọ sí tí ẹ̀mí ti lọ sí oníkálùkù alámọ̀kọ́ta ti fara gbá irú èmi báyìí ọlọ́run ló dẹ̀mí mi sí tí mo wà láàyè tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni Gani olóhùn òpá mi èó kò ṣe Gani nìkan Dúpẹ́ gan olóhùn òpá mi gbà tí mo táṣìírí ẹ̀ lásì ẹ̀ olórí burúkú ṣó yẹ kó ya wèrè kó lóhùn òpá mi orí social media ló ti táwọn ńlá tó ti ń pọ̀fọ̀ lébi lórí ọlọ́run ló gbà mí wèrè ní gé yẹn bó ṣe fọwọ́ sọ̀yà ní bóun ni òun ni òun lòun wà brain behind ọ̀rọ̀ ayé ọ̀tá mi tọ́tá mi bá sọ ọ̀rọ̀ oyin ìgbẹ́ ni ó mọ jọ létí wọn ẹjọ́ torí ọlọ́run lórí pa fẹ́ gba orílẹ̀-èdè bá à ń sọ̀rọ̀ kí ló ti fa wèrè tó tó yẹn tí ò bá jọ ọmọ burúkú ọmọ òfò àtìgbà tó dẹ̀ ti darapọ̀ mọ́ múfúmẹ́ǹtì náà ló ti jọ́ di rẹ́dẹ̀rọ̀dẹ́ lẹ́sẹ̀ òsì ní dúpẹ́ àtàwọn wèrè tó ń tẹ̀lé wọn ò ṣe nǹkan rẹ nílé wọn rí ẹ máa gbọ́. ẹnìkan ṣe báyìí ẹnìkan kọ́ ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ mọ̀ bóun ṣiṣẹ́ àwọn tí wọ́n tẹ̀ ṣiṣẹ́ nínú náà mọ̀ wípé ẹni tó ṣiṣẹ́ ní àwọn onílé. ṣe é gbọ́ àwọn tí wọ́n kó lọ sí Ìbàdàn tó ń Àbàdàn síbẹ̀ tí bàbá Akíntóye pe àwọn ọmọ wọn kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kan alágbàlẹ̀ okú iṣẹ́ o mo kí ẹ arọ́wẹ́ okú iṣẹ́ igbó bàmí àlànà abiyamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ oh, baba Akíntóyè pòfẹ́sọ̀ mi ọ̀hún dàdí bólórí ti ṣe rèé bí olórí ti hùwà rèé àwọn kan náà rán wọn ṣe ṣùgbọ́n wọn láwọn ò lè jókòó kan máa wò wọ́n bẹ́ẹ̀ láti ìgbà náà náà ti ń kùkù tán ti ń kẹ̀kẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ wá sọ pé no ẹ má jẹ́ àdá sí i bọ̀ bàbá láwọn ọmọ wọn ní ọmọ yorùbá ni tó bá jà sí yorùbá nation movement wà kò sí ọmọ yorùbá kankan táwọn lè tànù kí ló tó wá kù the same àwọn set of people tí wọ́n gbé àwọn bàbá ìrẹ́ lójoojúmọ́ tó ń ṣépè tó ń parọ́ kíkankíkan ẹ tún gbé lára irọ́ orí burúkú tó ń pa o ìwọ tó bá lọ wo àwọn ọmọ dúpẹ́ onítìrí tó ń pera àwọn blogger bí ìjìnlẹ̀ ẹlẹ́wọ̀n àti ṣó yẹ kó ya wèrè tó lọ lísì sí òbútúkẹ́ Jimmy Boy àti Timi J àti ajakiri ayé ìgbóná wọn ti dàgbóná lù yẹn tiẹ̀ àtọ́lórí ayé òun ò lọ títí tó ti ṣánkú àti gbogbo àwọn wèrè tó kù àwọn Adéníkẹ́ òfin nínú òfin nínú ọ̀la lọmọ Pandora ẹ̀ máa kú sí Adéníkẹ́ òfin àti olórí burúkú quench bí gbogbo wọn tó bá lọ lísì sí wàláì ó ti wọgbó lọ dànùdànù àwọn wèrè wọn ò mọ̀jú kán máa ṣe voice kán máa ṣépè kán máa ṣe bí kán máa parọ́ fún yín lórí social media they can't do anything àwọn eléyìí ò lè dá wọn lè dá wàrà nù wọn ò lè fún wàrà wàrà wo ni wọ́n ti rí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ wèrè yìí tán ti fún kí ni ìwà àti ọ̀yà tèmi ti rí wọn ò rí wàrà kankan fún kò ń ṣe pé wọ́n dá wàrà nù wàrà tí ìwà tèmi fojú ìṣẹ́ àti ìyà fi ń fún òun kán náà ìwọ́dé ìjókòó síbẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kọ́ sọ̀rọ̀ pé kakọ̀ máa sọ̀rọ̀ lórí pílàfọ́ọ̀mù lórí gúrùpù wa nìkan gbogbo wa la ní láti díwèrè mọ́ wọn torí wọ́n ti fi wá ṣe yẹ̀yẹ́ lórí social media sẹ́ẹ̀ wọ́n ní báwo lóbìnrin bí gbogbo wa ṣe pọ̀ tó lọ́kùnrin lóbìnrin tàjá kíkanjú báwo lóbìnrin kan máa lè olórí burúkú kan tó ti fúnlé pẹ̀tẹ́pẹ̀ ń jà báwo ló ṣe máa dé tó máa máa forí ìwà tẹ̀mí gbára wa tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí olórí burúkú kan máa sọ wípé àwọn èèyàn ń wòran wa òun fi wá ṣe yẹ̀yẹ́ can you imagine are you not ashamed yourself are you not ashamed Eh, twenty nine may tí Dúpẹ́ Adelé ò bá jáde àtàwọn ìtẹ́rìmọ̀ ẹ̀ tí ìwà tèmi ò bá lè sẹ́ǹdì ẹ̀ pẹ̀lú òkò ká ti ṣaṣara bàgbó ká léwèrè àtàwọn olórí burúkú wọn kúrò ní movement ajẹ́pọ̀kù sọ́wọ́ ìwà tèmi ajápá àmọ̀kọ́ tá à ń ṣe ẹ máa gbọ́ lọ. bí àwọn kan máa ń pè pé ẹni kíní kan. àṣì ti tú àwọn òmìnira dúpẹ́ kọ́ ló gbà wọ́n lé àwọn tọ́kọ́ lọ nìbàdàn Ìgbòho ní baba Akíntóyè àtàwọn ọmọ baba Akíntóyè àwọn bíi alágbàlá gangan gbogbo wọn wọ́n pọ̀ bẹ́yìn àtòṣà àwọn ni wọ́n bá wọn rìnrìn àjò tó fi gbà wọ́n lẹ́ òun lẹ́ fetí ara yín gbọ́ lẹ́nu àwọn gangan náà sọ̀rọ̀ yìí. àwọn òbí láti sọ pé ẹnìkan ṣe bá ẹnìkan ní ẹnìkan kọ́ ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ mọ̀ pé òun ṣiṣẹ́ àwọn tí wọ́n tẹ̀ ṣiṣẹ́ lé lórí náà mọ̀ wípé ẹni tó ṣiṣẹ́ lé àwọn lórí ilé tí àwọn kan máa ń pè pé ẹni kan jáde sọ̀rọ̀ àkọ́dà á sọ káyé lè gbọ́ káyé lè mọ̀ tó yẹ ẹnikẹ́ni lè ṣe mí Chief Sunday Igboho ṣá ipa tí wọ́n kó lórí ọ̀rọ̀ yẹn kò kéré rárá lẹ́yìn tó ṣojú mi tí mo sì ń bẹ́ẹ̀ ló pọ̀ jù ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ ilé ìtafẹ́ sọ yìí ká mú ẹ̀rí ìka fìdílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ nìkan tí wọ́n máa sọ akàwé lè wá ní o èyí tó pọ̀ bẹ́ẹ̀ ló wà nípamọ́ tá ò tá ò gbé sóde torí pé a ti rí pé bíṣu ẹni bá ta ìṣèlú yẹn fọwọ́ bò jẹ pàápàá jùlọ pàtàkì jùlọ ọlọ́mọdé ká tẹ́ntìkà níṣe ni ọ̀pọ̀lọpọ̀ fojú jọ rẹ̀ ṣùgbọ́n ọ̀tá ni wọ́n eléyìí ni ó jẹ́ kí n gbé ohun ya wa iná wọlé nígbà tí n bá parí tí n bá fi ọ̀rọ̀ mi ti ṣe ibi tí mo fẹ́ fi ti ṣe òkèrè lórí kí àwọn èèyàn wa kí wọ́n lè jáde ní àyè tí wọ́n wà. bàbá wa jẹ́ Sunday Igboho Òòṣà ọmọdé yẹn ọmọ aládìkún ọmọ aládìládìládé iṣẹ́ tó ṣe òkèrè lórí kí àwọn èèyàn wa kí wọ́n lè jáde ní àyè tí wọ́n wà. bàbá ló gbégbésẹ̀ tó pọ̀ jù mi ò láwọn bí ògbìyànjú o ṣùgbọ́n èyí tó pọ̀ jù ọmọ adéyẹmọ gbé e láti. bẹ́ẹ̀ adéyẹmọ kọ́ ló rán wọn ṣẹ́ the same ìgbòho tí wọ́n pè ní Sunday kútọ́nu tó ń ṣe bí ọmọ àlè ọ̀nà ṣe bí ọmọ àlè ọmọ àlè ni wọ́n náà wọ́n ti fi wa hàn ìwà wọn irú ìṣẹ̀dá tán jẹ́ nílẹ̀ yorùbá láàrin àwọn ọmọ yorùbá àwọn ọmọ tẹmíjẹ́ ṣó yẹ kó ya wèrè olórí ó máa jà kú ni olórí ìgbóná ti dàbò gbogbo setup wọn yẹn wọn ti padà jẹ́ ká mọ irú ìṣẹ̀dá tó ti jẹ́ àti irú ẹyẹ burúkú tó ṣu wọn nílẹ̀ yorùbá ṣe irú àwọn yẹn lẹ fẹ́ máa fira yín wé àwọn ọmọ àlè olórí ọmọ àlè lélẹyìí ọlọ́run ó ṣe o tó jẹ́ kí padà dáwọn ọmọ àlè mọ̀ nínú ìran mi lẹ́yìn. ìgbà tọ́rọ̀ náà ti bẹ̀rẹ̀ títí ọ̀ràn sí mi lórí ọ̀rọ̀ náà lọ́ọ̀yà ni dpp ni èpè ni ìnáwó lọ́tún lósì ni tó tún jẹ́ lọ́ọ̀yà àtìmọ́ náà gbogbo ilé wọ̀nyí àyàfi ká dúpẹ́ abáṣepọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá àti Sunday Igboho ṣá torí pé ó gbé àwa ó gbé àwa tá a wà ní Ògùn state púpọ̀ tọ́lọ́pọ̀ yìí. ṣe ń gbọ́ ìbọ̀lẹ̀ ti gbé pé wọ́n dúpẹ́ lọ́wọ́ dúpẹ́ dúpẹ́ ti wọlé bí ààrẹ ó ti bẹ ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ibo ni dúpẹ́ wà bọ́ọ̀nà rí ní Dubai lónìí wọn náà rí Maryland lọ́la wọn náà rí ní UK lọ́túnla dúpẹ́ ti ó ti ó ti di eh, máa ṣe o ìwọ ti réyàn kan tó ṣe nǹkan rere tó sá kiri bíi ti dúpẹ́ nǹkan tí dúpẹ́ ṣe ló ń tì kiri dúpẹ́ onítìrí gbogbo ọmọ yorùbá dọ̀bù ṣàlẹ́ǹjì yá ẹ̀ a ní kó bọ́ síta kó jẹ́ ká rí ìyá ẹ̀ jẹ́ ká máa dírẹ́sì ẹ̀ jẹ́ ká mọbi tó wà ọ̀ọ́ tí ó dáa náà má tiẹ̀ jẹ́ má bọ́ sí títì ká máa dírẹ́sì ẹ̀ ìwọ náà tiẹ̀ ṣe bí èmi ṣe ṣe ká rí ẹ tán báyìí jẹ́ ká rí ẹ tán báyìí olóòrùn ọmọ lè àwa wí tán. Ah, fámílì mi ó lè sọ̀rọ̀ oríṣiríṣi sí àwọn fámílì mi ó lè pè lórúkọ oríṣiríṣi ebi lè pè lórúkọ kò rí burúkú wẹ́bi gbàtà ní ẹ̀ta mọ̀ kò ló wèrè lọ́yọ̀ ọmọ àlè and i'm very very sure ipò tí disgrace àwọn fámílì ẹ̀ mo mọ̀ pé àwọn fámílì á wà ní ọ̀fọ̀ tá a máa ṣọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́ fún the kind of level of disgrace tó ń fi wọ́n ṣe ìdìrín ṣé lídà lélẹ́yìn àbí kàn mí àbí rádaràda ṣé lídà ní dúpẹ́ sọ̀rọ̀ sí fámílì níta náà lídà wo náà kì í sọ̀rọ̀ sí fámílì ẹ̀ ọ̀rọ̀ mélòó náà ti sọ sí ẹ dìdìrìn ó lè ọ̀rọ̀ mélòó náà ti sọ sí ẹ wọ́n sọ̀rọ̀ sí fámílì ẹ̀ tá ń mọ̀kòló fámílì ẹ̀ lọ́yọ̀ ta fámílì ẹ̀ ń bọ́ sí ìbú màrógo kò dẹ̀ ní àwọn tó mú ẹ make important ayé wọn ò ní ṣáyé wọn ti ẹ̀wà dáa náà ni ayé wọn á dáa náà á jókòó sórí social media wọn náà wọn ṣe sí ẹni àwọn aláìníṣẹ́ alábòdó wọ́n dojú òbòdé lẹ́ẹ̀dẹ́pọ̀n bolẹ̀ kabẹ̀ àwọn eléyìí àdẹ̀mà láwọn lọ́kàn lé àwọn eléyìí aláya ń léṣá nílùú òyìnbó kí ló fẹ́ fi kú wàá san táàsì tó lẹ́nu tó ń bọ̀ tó láwọn tó máa ma fi fóònù hàn ẹ́ níṣẹ́jú ìṣẹ́jú ẹ má gbàgbé mi kan promise owó tí mọ̀ tí ẹ̀ tí ì fún mi o ó mọ̀ wọ́n rí o ìwọ bò ní ronú bò lówó bò tí ì jẹun àwọn tó wà responsible fún tó rí rí àwọn lọ́mọọmọ hàn ẹ́ léèmọ̀ tó bá wá lówó báyìí lówó bàbá àjàyè wọ́n á máa fi fóònù hàn ẹ́ léèmọ̀ ní pé ah, màámi àti ìrètí mọ́ǹtì òun lọ lórí burúkú kan dojú òbòdé lẹ̀ social media tá a dẹpọn bọ́ọ̀lù sílẹ̀ o ò ní sanwó ilé ò ní sanwó omi bíìlì ẹ ń lọ àbọ̀ ọmọ kan jáná ló òyìnbó ló búkú láwọn ilé ìjọba ló ń bọ̀ wọ́n. wọ́n fẹ́ di CNN jọ torí ọlọ́run ìwọ àtẹ̀mí tá a jọ ń wo CNN tá a wo CNN tá a mọ bí CNN ṣe ń rò àti gbogbo mídíà olóríire tó kù ṣé ìyẹn iye ọkàn set of people kan ni wọ́n á jókòó sí CNN round the clock kò ń ṣe pé ẹlòmíì á wá ṣe thirty minutes ẹlòmíì lè ṣe one hour programming. ẹ ẹlòmíì ó lè jẹ forty five minutes ni ìran kan lọ ìran kan bọ ìran kan yóò sì dúró títí lálẹ́ ẹlòmíì ó lè jẹ three hours ni gbogbo show àwọn wèrè wá fẹ́ di CNN gbogbo nǹkan náà máa ń gbé parí láyé wọn ìbálùwẹ̀ ẹyin tó lóun fẹ́ dòdò hmm, àwa fẹ́ mọ alfa. àgbẹ̀ bàbá kí ló ṣẹlẹ̀ ẹ̀ ṣe nínú ẹ̀ má wọlé tá a ṣe dákẹ́ ìyànjú pé. ẹ fẹ́ rojọ́ kú <laughs> ẹ ro pírígìdì ẹjọ́ ẹjọ́ yẹn lè máa rò tí ò ní ìtumọ̀ tí ò lórí tí ò ní dìí tó máa tó lísì sí yín tí wọn ò olóríire wo ló fẹ́ lọ jókòó sí ìpẹ̀lẹ̀ jóòfò tó ń bá rojọ́ títí títí dòru wá tó máa ìyá àfa wèrè yẹn á tó máa bèrè ṣé kò lẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ ọmọ mu ni ṣé bẹ́ẹ̀ láyé yín bàjẹ́ tó ni àní ọ̀kàndínlógún tó lòun ò ní bó kan ṣe àti di twenty ẹ̀ ó máa nira sẹ́ẹ̀ aláàtí wà lẹ́nu ẹ̀. táwọn ọ̀dọ́ tí wọ́n gbé àkọ́dá o wọ́n ti gbé gbèsè báyìí wọ́n ti báyìí tó gbogbo rẹ̀ àti tá a bá rìn àbí gbèsè tí ẹ̀ bá gbé náà kọ́ láti lè sọ tó lè gbé kó náà bàtú lọ tẹ̀ ìwọ̀n gbélé lónìí. ìrìn àjò kọ̀ọ̀kan tá a rìn tá a lè sọ fún tá a lè máa sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mọ̀ ìgbé ìgbésẹ̀ tá a gbé ìgbésẹ̀ tá a gbé ìgbésẹ̀ tá a gbé ni pàtàkì jùlọ bàbá wa ti Sunday Igboho ṣá ọlọ́run ọba tó ti fi ń ṣèkò tó fún tó fi í sí kò ní yé yín sá wàlá láhàólà wàlá kùwọ́tá ìlà àbílà àríláàsì. ẹ gbọ́ àwọn tó kó lọ nígbà ọkùpáì nìbàdàn ó lẹ̀ ń gbọ́ yẹn àwọn èèyàn náà àtògùn gbogbo wọn lẹ̀ ń rí yẹn ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa ìgbò bàbá akíntóyè àtàwọn búrọdà sí wa kankan tí wọn àbádọ̀hún sílẹ̀ wọn ti àbádọ̀hún sílẹ̀ ẹ wá gbọ́ o mo wá fẹ́ kẹ́ gbọ́ nǹkan irú ìṣẹ̀dá tí wọ́n jẹ́ nǹkan tí wọ́n wà fún nílé ayé ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ kí n plẹ̀. èèyàn ṣe olórí ìbájọ wọn àná ló wọn lọ́gbọ́n gbé síbẹ̀ ó ti gbé síbẹ̀ ìyẹn kò sí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lè ṣe sí ẹ̀yin náà máa sáré sọ́tún sáré sósì pé ká lè jáde ẹ ṣe àdéfirú ẹ̀gbá o gbàtíṣu ẹgbẹ́ ìbájú náà ló fẹ́ ní kankan ṣàwátì o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ fàṣìkò kí bàbá wa Ìgbòho torí pé ọlọ́run ló ń fi èèyàn ṣe olórí ìbáàjọ́ ọmọ àná ló wọn ọlọ́run kó gbé síbi ó ti gbé síbẹ̀ jẹ́ kò sí lẹ́nu kọ̀ọ̀kan lè ṣe sí ipò tó wà bàbá wa ni so mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ìgbòho nítorí pé nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ yẹn gangan tán ti kó wa dé Agodi ni a ti pe bàbá wa Ìgbòho ẹsẹ̀kẹsẹ̀ náà tẹ̀sí àtẹ́sí wa wọ́n bá lọ́ọ̀yà sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ti connect lọ́ọ̀yà tí wọ́n mọ̀ wá again tí lọ́ọ̀yà yẹn dẹ̀ ń bá iṣẹ́ yẹn lọ ìjọ tán gbé wa lọ sí kóòtù gan a tún bá bàbá wa Ìgbòho sọ̀rọ̀ so wọ́n penetrate sí DPP. ẹ jọ kí ló dé tán pé dúpẹ́ kí ló dé tán pé dúpẹ́ ṣé ẹ gbọ́ lídà àwọn eléyìí ni lídà. Hmm. pé no case to answer làwọn fẹ́ so ntọ́ dẹ̀ fẹ́ náà kó ló padà ṣe àdẹ̀dúpẹ́ fọlọ́run àfàsìkò ìtúndúpẹ́ lọ́wọ́ wọn lórúkọ èmi àti gbogbo àwọn tó kù mí pátá àfi àsìkò ìdúpẹ́ pé ìnáwó dẹ̀ tó bá wa clear owó torí à ń gbọ́ pé àwọn kan sọ káàkiri pé àwọn occupying ni wọ́n sanwó irọ́ ni o kò sí tó ṣẹyìn nílẹ̀ every. <laughs> Ah, bàjẹ́ yìí tẹ lọ ń dáwó fọ́kúpá yín fún dúpẹ́ dúpẹ́ oní one million dollars sọnù dúpẹ́ oní mìíràn mìíràn àjẹ ọ̀rọ̀ bàbá lẹ́kìtì wa lọ ẹ̀pọ̀ mu lọ́ọ̀bù ẹ̀ onídùúpọ̀ onímìràjì báyìí bàbá lẹ́kìtì ẹ̀ máa túṣọ yẹn ṣe ìgé mo gbádùn ẹ̀fẹ̀ yẹn ló bá ń gbé ẹ̀fẹ̀ dé ni ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ọ̀rọ̀ àwọn tó ń rìlíìsì àwọn ni wọ́n ń sọ òótọ́ ọ̀rọ̀ yìí o tí dúpẹ́ bá bọ́ síta torí nǹkan tí dúpẹ́ ò bá ti ṣe ló máa wá bọ́ síta pẹ̀lú ẹnu dúdú wá kílẹ̀mù glory ṣé ń gbọ́ dúpẹ́ kọ́ àwọn òmìnira kọ́ ló rìlíìsì wọn ṣé ń fẹnu ara yín gbọ́ lẹ́nu ẹ̀fẹ́ tí ara yín gbọ́ ó yẹ sọ. ìlòṣojú ni gbogbo wọn ṣe pé wọn tán dẹ pé dídìdì direct tí ẹ tó wà ní dídìdì yẹn tún pè padà pé òun retí torí à ń gbọ́ pé àwọn kan sọ káàkiri pé àti gbogbo àwọn tó kù torí à ń gbọ́ pé àwọn kan sọ káàkiri pé àwọn ọkùpáyìn ni wọ́n sanwó irọ́ ni o ó lè ní wọ́n everything lóṣojú mi gbogbo wọn ṣe pé wọn tán dẹ̀ pé DPP direct tí ẹ tó wà ní DPP yẹn tún pè padà pé òun retí lọ́yọ̀ yẹ kán ti wá bá òun gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn mi so àfàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín o. wọn ò rí lọ́ọ̀yà àwọn dúpẹ́ ẹnu lásán náà jà pé lọ́ọ̀yà àwọn bọ̀ ti tùmọ̀ rí wọn ò rí egún tó ń jàjìkẹ́ wọn ò rí ewúrẹ́ tó ń jàjìkẹ́ o. òní ṣàṣetì o ẹni jagun gbogbo lọ lágbára Ọlọ́run gbogbo ìwọ wèrè tó lọ fẹ́ kó àmì yunifọ̀mù sí lọ́rùn dìdìrì òpònú ara ẹ̀ tó wà nàìjíríà dúpẹ́ dúpẹ́ o mọbi tí dúpẹ́ wà ṣó ti ráwọn eléyìí láti february náà ti wà ń bẹ́ẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn bàbá akíntóyè àtòṣà àwọn ni ò jẹ́ kán rọ́tì síbẹ̀ dúpẹ́ ti àbádọ́wọ̀ síbẹ̀ ìwọ náà torí fẹ́ ṣorí burúkú tó fẹ́ ẹ̀wọ̀n rùn lára ẹ̀ bẹ́ẹ̀ ni bọ́sìtà jẹ́ kọ́kọ́ yúnífọ̀mù wèrè wá fún ẹ kọ́ máa sọ pé ìwọ ló fẹ́ jà fúnra ẹ̀ tí wọn ò lè wá èèyàn tó rán yín iṣẹ́ òfò tó rán yín níṣẹ́ ẹrú wọn náà fi tọmọ jẹ èèyàn tó ní kẹlẹ àwọn tó rán nígbà occupy àwọn náṣẹ ìgbò olóṣè lọ gbà wọn lẹ ó àbádọ wọn síbẹ̀ ìwọ wá tún lọ bìlífù nínú adélé wèrè àti ìtẹ èmi ò tẹ ní kó má ṣe jọ torí Ọlọ́run lọ ṣàdélé jọ mo bẹ̀ ẹ́ ni ó yá orí ìkúnlẹ̀ mi rè mo bẹ̀ ẹ́ ni ó yá jọ jọ jọ jọ brọ́dà mi àti sísítà mi tẹ̀ wá nàìjíríà ẹjọ́ tẹ̀ǹtẹ̀lé dúpẹ́ tẹ̀ǹtẹ̀lé òbútúkẹ tẹ̀ǹtẹ̀lé ṣóyàwòrì ẹjọ́ torí ọlọ́run bẹ̀yìn ni ẹ lọ ṣàdélé ẹjọ́ ẹjọ́ kò gbúdọ̀ kọjá twenty nine o tó bá di twenty nine tí méè lọ tí ààrẹ egun tó ń jẹ táàrí ewúrẹ́ tó ń jẹ àjíkẹ́ táàrà délé táì kí ìtẹrímù fọlò ah. hmm. ṣé o ti gbọ́ ṣé o rí ìwọ tó bá gbámú this time around ẹ ti ẹ̀dúró mo kọ́kọ́ máa ń yà mí lẹ́nu tí mo ì máa ń béèrè ní ìtí ìrè yàn bóyá ẹ lè help mi nínú fídíò kẹ bá mi kọ́ síbi comment section àwọn adelé tó fẹ́ lọ gba kíì lọ́wọ́ àwọn gómìnà yẹn ẹ jọ ṣé bẹ́ẹ̀ ni àti wọnú ọ́fíìsì àwọn gómìnà ló ṣe easy tó ni wọ́n kàn wọnú kọ́pàdé governor's office wọ́n á dẹ̀ máa lọ sínú ọ́fíìsì gómìnà wọ́n á dẹ̀ bèrè ọ́fíìsì gómìnà dà afẹ́rí wa fẹ́ wá gba kí àbí báwo torí kò yé mi wọ́n á wá kò sí secretary kò sí security kò sí kankan wọ́n á dẹ̀ wọ ọbẹ̀ ọ́fíìsì nìyá dẹ̀ wọ ọbẹ̀ bóyá gómìnà gímìkì àbí báwo torí witness ẹ̀rí ni èmi tiẹ̀ fẹ́ witness eléyìí ó dẹ̀ pé Dúpẹ́ fẹ́ break Guinness orúkọ ẹ̀ fẹ́ wọnú Guinness Book of Madness kò ṣe Guinness Book of Record Guinness Book of Madness torí wọn ní ìdí madness ìwé eléyìí ni Guinness Book of Record. jẹ́ ìgbọ́. pẹ̀lá ìdìmọ̀ àdúgbò ayọ̀ ogun tó ti ṣe ò gbérí mọ́ nígbà tí ìṣúgbà tí wọ́n ẹ wá jẹ́ n play díẹ̀ fún yín ní irú ìṣẹ̀dá tí wọ́n jẹ́ àwọn tó rán ní occupy náà àbádàn síbẹ̀ yẹn òyìnbó ló lọ gbà wọ́n lẹ̀ àti bàbá akíntóyè òkè náà wọ́n tún múra àti rán ẹ̀yìn fresh one lọ sí ẹ̀wọ̀n gbére torí mo mọ̀ pé tó bá máa kó yín this time around àbújá lẹ́nu lẹ́lẹ́lẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ láyé yín kẹ irú ìṣẹ̀dá tí wọ́n jẹ́ àwọn ilé ìsàbòtíọ̀ ni wọ́n sẹ́ kò sọ́jọ́ tó bọ́ sórí ṣó táwọn rí sọ ọ̀rọ̀ gidi sọ ìbàjẹ́ ṣáá ni bí wọ́n dẹ̀ ṣe ń ba tìgbòho tó ń ba tọ̀tá ìgbòho jẹ́ tó ń rò pé tìgbòho náà ń bàjẹ́ ni epo ni wọ́n rò pé wọ́n dà só dídẹrẹ́ lára kàkà kó bàjẹ́ fó dídẹrẹ́ ṣe lo dídẹrẹ́ ìgbòho tún bẹ̀rẹ̀ ó tún rẹwà sí ni ó tún rẹwà sí ni èèyàn tẹ́ ìgbógun tì tó jẹ́ pọ́n ló clean sheet yín ẹ̀ rí báyé yín jóná gan ẹ̀ ní tí jo dúpẹ́ ṣe ló yẹ kó lọ wọlé bí àrà kó bọ́ kó ká má gbúrú ẹ mọ́ láyé tí jésù àfìdé ò láǹkúrò ní tìjú o ọjọ́ tó pín tìjú ẹ̀ sí ilé o ṣẹ̀dẹ̀ ẹni ìwé wọn ní nọ́ọ̀tì náà bí dúpẹ́ sí ẹ̀ rí i pé ìwà ẹ̀gàn jọ tàwọn mọ́lá ìwà dúpẹ́ jọ ti mọ́lá bá mi béèrè wo ìwà dúpẹ́ látòkèdè sàlẹ̀ ìwà yorùbá wo lórí inú Lai, lai, kaduna náà bí sí ibi kánò jẹ̀ríjẹ̀rí ó ti jẹ jẹ̀ríjẹ̀rí yóò ń bẹ ó ti you know ọdọ ti ní hmm, ìwọ ṣì máa ń lọ tẹ̀lé ẹ wá gbọ́ irú ìṣẹ̀dá tí wọ́n jẹ́ ohun tí wọ́n gùdù fún láyé wọn ó yẹ wá gbọ́. ẹlẹ́ọ̀bì ṣé ọ̀gbọ́n ni wọ́n ti mú ọ ni wọ́n ń wọ́n ṣàkóso bí. òkú wọn ti gbọ́dọ̀ ń gbàgbà láti yọjú yìí tipẹ́tipẹ́ ó ní ṣe jẹ́ ká ti kúrò nínú oko ẹrú yìí o wọ́n tún sọ again ìwọ tó bá fẹ́ lọ́tọ́lọ́ lọ́dọ̀ olówó the life card nǹkan tó kù fún wa ká máa fi lọ ìyá onítìrí ti gba gbogbo ọ̀rẹ́ bí òun ni dọ́kúmẹ̀ntì. sori wọn tún ti fi dọ́kúmẹ̀ntì tàn yín ẹ̀yin tẹ́ ẹ ponú the same dọ́kúmẹ̀ntì iná gbà nígbà reclamation mo fọ́ o wọ́n ti gba dọ́kúmẹ̀ntì nígbà declaration yé tí dọ́kúmẹ̀ntì bá jẹ́ new tó wà recognize ni kí ló fa reclamation but still the same document náà sọ fún yín pé ìyá ti gbà ní reclamation ṣé wọn ò gbé lẹ́tà lẹ́yìn lọ́wọ́ nígbà occupy ah, ọ̀rìjò dúpẹ́ ọlọ́rìjò dúpẹ́ wà á máa gbọ́ ọ̀ríjínà owó ọ̀dúpẹ́ ló wà ọ̀ríjínà tó wà lọ́wọ́ ọ̀nà fẹ́ wá gbà mo fọ́ ọ àwọn olóbùkún wo ló tiẹ̀ bá mi tẹ̀lé dúpẹ́ gan àtàwọn wèrè wọ̀nyí ẹ̀wọ̀n ìpàwọ̀ tó sọ̀rọ̀ yìí ìfún wọn ti jàn ìfún wọn ti lọ ṣọmọ Yorùbá lélẹ̀ àbókọ̀gbọ́ Yorùbá àwọn jèrìjèrì lélẹ̀ tó bá ń gbọ́ dúpẹ́ jèrìjèrì yẹ ẹ bá ń fi kún dúpẹ́ òbútúkẹ́ jèrìjèrì wọ́n tún ní gbogbo àgbàgbà ti gbowó wọn ò rọ́rọ̀ sọ mọ́ ṣé ẹ̀bùn tí ìsìnlẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta pẹ́ àti dúpẹ́ àtàwọn ọmọ àwọn wèrè tó kó tira wọn ò rọ́rọ̀ gidi sọ ẹ̀ rí pẹ́nu wọn tó máa ń ṣe bebebebe tẹ́lẹ̀ yẹn ó ti ré bọ́ọ̀lù wọn lẹ́sẹ̀ kò sí information wọn àti gé wings wọn kò síbi tó ti fẹ́ gbọ́ information. <laughs> máa wá gbọ́ àwọn warrior tí dúpẹ́ fẹ́ kó uniform sí lọ́rùn àwọn bíi ọmọ bọ̀tá Saidi ọmọ bọ̀tá ẹ̀lẹ́ o warrior èyí àwọn bí àpótí ẹ̀rí àwọn ni warrior army wọn wọn fẹ́ kó army uniform sí lọ́rùn nígbà tí dúpẹ́ máa ṣòfò dànù ah ìrọ̀bà ti dúpẹ́ jẹ́ bó o bá ti rí dúpẹ́ o ti rírọ́ bó o bá rírọ́ o ti rí dúpẹ́ má wàá kankan dúpẹ́ ní hmm, táwọn bá ti kó yúnífọ́ọ̀mù yẹn fún yín tẹ́ ẹ wọ̀ ọ́ ẹ ṣe bó ṣe wù yín orí ilẹ̀ bàbá yín lòun ti gbà á <laughs> mo ní kò sí nàìjíríà police officer àbí military officer kankan tó lè challenge yín bẹ́ẹ̀ ṣe fẹ́ wọ army uniform tẹ́ fẹ́ máa fi ṣe threat àwọn èèyàn lórí ilẹ̀ wọn you not a neighboring country ẹjọ ṣèbí dúpẹ́ lòun ti gbà á ó sì rán yúnífọ́ọ̀mù fáwọn ọmọ kọ́ńtírì yẹn ẹ̀hẹ́ kí ló wá kàn yín náà báwo lẹ ṣe máa ní kò sí bí nàìjíríà military kan ṣe wá tírẹ́tì yẹn wé làbọ̀rọ̀ máa bẹ̀rù kí lẹ bẹ̀rù fún nígbà tó jẹ́ pàríjínà ló wà lọ́wọ́ ìyá yín èwo ni àmì kankan ò lè ṣe halẹ̀mọ́ yín bóyá àmì àhalẹ̀mọ́ yín bóyá ọlọ́pàá kó yín àwọn tọ́kọ́ lọ ní February àwọn náà ṣẹ̀ṣẹ̀ bọ́ náà tẹ́ ìgbóhùn ìrìn yẹn wọ́n tún fẹ́ kó Dúpẹ́ tó ti fẹ́ mú yín freshly láti fi ṣe sacrifice mi <laughs> ìgbà tó yẹ pé ẹgbọ̀ ẹgọ̀gan ni ẹ̀yin lẹ́gọ̀ jù láyé ẹgọ̀ majestically ní ìrírú yín ẹ̀yin gan lẹ́gọ̀ tẹ bá ń gbọ́ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ gbogbo àwọn tó tẹ̀lé Dúpẹ́ ní ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ <laughs> ah, ó ga jù ó ti ẹ̀wà tọ́jú síyàn original document yìí ni ṣá the same original document ti dúpẹ́ tí ìgbà tó kó àwọn dj tá à ń wo fídíò tó kó àwọn dj ìlàlẹ́ tọ́lọ́pàá kó wọn àtàwọn tó ń gbábọ̀ wọ́n ń lé orin sídó lọ́jọ́ náà eré awọ́ fọwọ́ fọ́nà kan kì í mọ́wọ́ dúró òjò tó pẹ́ ọdún ẹni náà yàn kó tó dá ìyọba lọ́rùn ọ̀rọ̀ ẹ rí pé orin tó ń jó lọ́wọ́ kó tó jóná kó tó kúrú mọ́lẹ̀ ọlọ́pàá ti dé ti he wèrè àti dj àti instrument àti generator igbó prison ìgbà kan béèrè náà ah, nǹkan tó sọ náà nìyẹn pé original document kan tó ń ṣe yìí ìyá wọn ti gbà á o ẹ mú mi jẹ́jẹ́ ṣe mí jẹ́jẹ́ kára ni o ṣe ní jẹ́jẹ́ Kàmọ́rù o ẹ pé ìyá wọn onírọ́ o ó ti ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ wọ́n ṣe pè nìyẹn ìgbà tó máa pè òbútúkẹ onírùgbọ̀n òbúkọ òun náà pé Jimmy Boy ọmọ àlè èèyàn wà lamẹ́ríkà oníkẹ́ lọ ṣàdélé òun kò sí ní nàìjíríà kó lọ délé fúnra ẹ̀ òun ló sì fẹ́ jẹ gómìnà wà lára àwọn gómìnà tó gun state ní o èèyàn tó fẹ́ tẹ́kọ̀ọ́bà lọ́wọ́ Abíọ́dún jókòó sí US alẹ́ ponú ẹ̀yìn tẹ̀ǹtẹ̀lẹ́ stupid. Hmm ìgbà tí àwọn ọlọ́pàá wá kó wọn lọ́kùpá ẹ̀ ló bá di <laughs> ẹ jẹ́ ń pe ọ̀gá ọ̀gá hmm, àwọn ọ̀gá ọ̀gá àti ẹ̀búrò ọ̀gá ọ̀gá mo ti èso wa báyìí <laughs> láì ṣe masubek ó ti rẹ ọ̀gá ọ̀gá ẹnu ti ká ọ̀gá ọ̀gá last last <laughs> ẹnu ká ọ̀gá ọ̀gá àwọn pátá ńlá ẹnu ká ọ̀gá ọ̀gá àtọ̀gá ọ̀gá àtọ̀gá igbó ọ̀rẹ́ ah, mi. a máa fi kíní àti múfì ní ẹ báyìí kọ́ ọmọ Nollywood torí ibi tó bá ṣe sí iná ti ń jẹ. Ah, ọ̀gá ìgbà tí ọlọ́pàá máa kó wọn náà bá níṣe ní jẹ́jẹ́ ká mọ rùjẹ́ pọ̀ gá ká gba original document tó tún fún yín sí iná gbà tó máa pè fún original document ni wọ́n bá ní Àgbẹ̀kọ̀yà àwọn elébi kọ̀yà ẹ má máa fi àgbè sí mi láìkẹ́ <laughs> àwọn ebi ebi kọ̀yà ebi ò kọ̀yà àwọn elébi <laughs> àwọn elébi yà <laughs> àwọn tọmọ ìtókù náà ràn wọn frustration ti mú àwọn àgbẹ̀kọ̀yà yé ebi ti fẹ́ yí wọ́n fò wọn ò róko àwọn ọkọ ìyá wọn fúlàní ti lé wọn kúrò nínú oko àgbẹ̀kọ̀yà la pé àgbẹ̀ ṣé sítì làgbẹ̀ wà igbó làgbẹ̀ wà ìyá àgbẹ̀kọ̀yà ẹ̀mọ́ tó kù náà rọ yín ẹ̀yin náà ti ń sínwín bíi ti dúpẹ́ ẹ lọ́dúgbò kẹ lọ lé àwọn wèrè tó lé yín bẹ́ẹ̀ kẹ lọ́kọ ebè kẹ gbígbàdó kẹ gbẹ̀ngẹ́ ló ń ṣe yín jàre nígbà tí wọ́n máa bèrè tí wọ́n máa mú dọ́kúmẹ́ǹtì tí wọ́n ní dọ́kúmẹ́ǹtì dà ọwọ́ náà fi kọ́kọ́ dọ́kúmẹ́ǹtì ẹ̀ rọ́bìṣà nọ́nsẹ̀nsì ni pé Is this the rubbish you are telling us? Àbí ó yá lọ́ba ní ẹ̀ ní sùúrù ẹ̀ ní sùúrù ẹ̀ jẹ́ ká bọ́gà sọ̀rọ̀ lọ́ ṣàkọ́mẹ́ǹtì mọ́ rada rádaràdá yẹn ló ń wí <laughs> lórí fóònù làwọn ọlọ́pàá sọ kó dẹ̀ pé woman ti ya wìrì you don't know what you say madam get out of here ó yá ẹ̀yin wẹ̀rẹ̀ àkóyí àkóyí inú kidi báyẹn lọ dèndé nìyẹn láti fẹ́ bíríyì o wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ rabaraba wọ́n ṣẹ̀ jáde ọlọ́kùnkùn tí ló fẹ́ lọ ṣàdélé àti tẹ̀rí alẹ́ máa ṣàdélé ẹjọ́ torí ọlọ́wọ́ ẹ ṣàdélé à ń dúró àbáyín prepare tá ẹ̀ bá má ẹ̀ tẹ́ bá fẹ́ báyín stream ẹ̀yẹn jẹ́ kí n mọ̀ má báyín stream why not if not <laughs> ah fídíò ètò ti gùn jésù ìfẹ́ kó gùn jù á ní part two eh, má bínú màámi mo kàn ní tún gbé yín dédé ní ká ẹ mọ bó ṣe ń lọ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yóò mọ bó ṣe ń lọ èmi á sì jẹ́ ká ẹ mọ bó ṣe ń lọ àwọn tí wọ́n lọ fún Occupy tí wọ́n kó ní Agodi nìbàdàn látìgbà yẹn dúpẹ́ àbádọ́ wọn síbẹ̀ ọpẹ́lọpẹ́ bàbá Akíntóyè àti gbo àwọn nọ́gbà múlẹ̀ ohun wọn lẹ̀ ń gbọ́ tó dúpẹ́ lọ́wọ́ Ìgbòho ẹ̀dẹ̀ ti fi ti ara yín gbé pé àwọn ń gbọ́ fìrìfìrì páwọn ọmọ dúpẹ́ sọ wípé àwọn làwọn dáwó tó fi rí bẹ́ẹ̀lì wọn pé irọ́ ni o wọn ò mọ kankan ń pa ẹ o lọ́ọ̀yà ni dúpẹ́ ló ń bọ̀ ti tù wọ́n rí wọn rí lọ́ọ̀yà wọn rẹ̀ jẹ́ tó ń jẹ́ lọ́ọ̀yà lọ́ọ̀yà dúpẹ́ sì ń bọ̀ àtòrí ọ̀run méje ló ti ń bọ̀ ẹ pé ìrìn àjò yẹn orí òkè méje kó tó délé ayé yìí á pẹ́ gan-an ọpẹ́ Ìgbòho Ìgbòho níta kò sí wàhálà you see àwọn iṣẹ́ tó ṣe iná ló máa jà fún ẹ ìdí nìyẹn tó ṣe jẹ́ pé gbogbo ìpè tó ń ṣẹlẹ̀ Ìgbòho àti bàbá Akíntóyè lórí ara yín ló ti ń dáhùn kò tí ì lè yé yín nísìn nǹkan tẹ́ rabaraba ẹ̀ lẹ́ máa bá kú gbogbo yín ẹ̀ tí ì kankan eré lẹ́ máa pè é èrè ní ìgbà tẹ bá stop gbogbo madness tẹ́ ń ṣe yìí ẹ má jẹ pírí gidi yẹ èpè yẹn á wá máa hù jáde á wá máa hàn láyé yín ẹ ìyẹn lẹ máa bẹ́ẹ̀ ṣe máa répè yẹn lẹ máa gbogbo àgbáyé títí títí tẹ máa darúgbó tẹ máa wábi kú sí ọ̀run ti mú yín ẹ̀ wọn ẹ rí pẹ́sẹ̀ lẹ́ ń ṣe ọmọ tata àtàtà atawa àtàwa gbogbo wa tó bá ti di May twenty nine sẹ́ẹ̀ tí dúpọ̀ bá kó adelé ẹ̀ gba kí lọ́wọ́ àwọn gómìnà kan take over take over governor's office kí want take over Muritala Muhammed airport mmm kí want take over Tinkan and Wharf and Wharf and many other places ní ilẹ̀ Yorùbá ó ti wá tó gẹ́ o ó ti tó gẹ́ o ṣé ọ̀rọ̀ rúnrún ọ̀rẹ́ dẹ̀ tí ìníwà tèmi dẹ̀ máa ṣe títí láéláé ìwọ̀nba tí Dúpẹ́ ti kó rọ́bìṣì movement lára ó ti tó obìnrin ẹyọ kan gbogbo wá dẹ̀ dúró àdẹ̀wò ṣé nǹkan mi ti wà ń bẹ̀ ṣó dìyín ni tó bá dìwọ́ ó yẹ ẹ gára yín náà ẹ ẹ jẹ́ nọ́mà ẹ ká fi dúpẹ́ ṣe àpẹẹrẹ orí burúkú ẹ jẹ́ àfi pàrokò ibi ránṣẹ́ sọlọ fáwọn tó rán níṣẹ́ after May twenty nine ẹ jẹ́ àti wèrè bọ́lẹ̀ fẹ́nibọ́dì wọn àti mídíà wọn àtẹnibọ́dì oko nínú gúrúùpù tó bá ti wà tí wà tèmi jọ wà ń bẹ̀ ẹ jẹ́ fún wọn lọ́rùn pa síbẹ̀ ẹ jẹ́ ni wọ́n lára kẹ́ni wọ́n fẹ́ pín bẹ́ẹ̀ ni kí ló rò pé mo sọ jàre ṣé mo wíire àbí mo wíire èyí tó bá wẹ́ fẹ́ mẹ́ bá mi kọ́ síbi comment section kí nìwọ náà rí sílẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá kí tó yé o àgbà wọn adalẹ́ o àwọn náà lọ gbà wọ́n lẹ̀ o lẹ́fẹ̀ẹ́ tí gbọ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ májá òṣì Sunday Ìgbòho wọn níwà gbàrà tó ti kó wọn bẹ́ẹ̀ ni Ìgbòho ti dúró tì wọ́n lọ́rùn o lọ́ ti ń lọ wájú náà ti ń lọ sẹ́yìn gbogbo bọ́ ṣe gba lọ́ọ̀yà tán sanwó ṣe gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn àwọn bàbá wọ̀nyí o èèyàn tó sì rán wọn ṣẹ́ a ò rí o ìbọn a ò rí dúpẹ́ onítìrí a ò rí ibo ló lọ a ò rí wọn ní Dubai ló wà a ò rí ó tún yá wọn ní Maryland ní US a ò rí wọn ní UK ló wà a ò rí ẹni bá bá wa rí dúpẹ́ onídìrí ọmọ àlè ẹ bá wa gbé síta ibo ló lọ wàláì a ò rí